الله من شرور الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار الحمد لله أدبكم على الله سبحانه وتعالى ليس في أمره في في sì dá wa padà sí oṣù wa yìí ní ọjọ́ òní ọjọ́ kọkànlá oṣù ìjà ẹgbẹ̀rún ọdún kan àti five àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rin ìdílé ogójì àwọn ọlọ́dún kò yá ẹ mọ̀ wọ́n ẹ wọ́n wá dáhùn. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú على أدب المفرد الإمام البخاري آه. عند الزاجر كتاب على عدد المفرد للإمام البخاري رحمه الله بسي أعبرد من الأراء إيواكم إيه دو دي بي أمي شي على الأمة ó sì jẹ ìyà àpọ́nlé ẹ̀yẹ fún àlùmọ̀ yìí. Àlá wàhúwà kọlùkọrọ òun ni wà á ní. Ìdàgbà wípé ó so kọ̀mọ́ àlùmọ̀ yìí. Pẹ̀lú àyà sọ̀tìkà kàkà fún wa. Ọlọ́run ọba àlejò ọlọ́run yìí òṣìṣẹ́ ọlọ́run Mùhàmmadùn Rasulullah. Mùhàmmadùn yà wọ̀ ẹ̀rẹ́ ń ṣe ọlọ́run ọ̀lẹ́bí iná máa àbò àti bí àwọn ẹni wọn wá pẹ̀lú ànábì nínú àwọn àbá àṣedáàbò alálẹ́ tó fà wọn ò gba gbẹ̀rẹ̀ tọ́wọ́ àti àwọn aláìní gbàgbọ́ wọn ìgbà gbẹ̀rẹ̀ fún un. رحماء بينهم وهذا ما سوى لا يعلمون ẹ̀rì bàbá wa ibi ìyẹn ló ń jẹ́ ọ̀rọ̀ tó lágbára lórí ife olùkúrọ̀ náà ìwà ìmáṣùkẹ́ ìlànà lójú wọ́n jẹ́ ìwà àlẹ́ ọmọ yìí wọ́n yẹ kí abalẹ̀ nìkan tó lọ sí rẹ̀ sí pàtàkì sọ́kọ̀ lọ́wọ́ àdéhìí àlè ọ̀sán tí ò sí rọ́pọ̀ lára rẹ̀ tó láàánú lójú ọyọ kí èèyàn wà mi ní ọ̀sọ̀ gbà. ibi táwa dé nípa ọ̀rọ̀ ìmọ̀ yìí òun náà ní ojú ọ̀nà ẹ̀mí ìdáfẹ́ wọlé sí òun ní ojú ọ̀nà ọgọ́rùn-ún àti márùn-ún ní àádọ́rin one seventy five. oníbàbò rahmatul iyad ojú ọ̀nà ti ń sọ nípa ìmọ̀ àwọn aráalé bí àwọn ìyàwó ọmọ àwọn ni wọ́n pè ní aya. eléyìí tún jẹ́ àwọn títò àti ìpapọ̀ bíi tí wọ́n fi rìnlẹ̀ yìí pé àwa Yorùbá náà súnmọ́ lára nínú kù. wọ́n tẹ̀ ní gbogbo ìtàn bí àwọn ọ̀rẹ́ jọ́sìn tí wọ́n ń sọ àwọn ọ̀sẹ̀ rẹ̀ dára ọba sọ ọ lè sọ pé yọ máa sọ mẹmúrú yóò tún dá ọkọ ọba mọta báyìí pé gbogbo àwọn kìíní ẹdẹsì ta pé jìtẹ láàrin nàbí láàyè Ibrahim alẹsọlọsọ sọlá sani ibà Muhammad kìí ṣe gbẹ̀rún ọdún méjìlá rẹ gbọlọdẹ àpapọ̀ láàrin Adam alẹsọlọsọ sọlá. Nabi nàbí ẹláyẹ náà àti sọláàtọ sọláàm ọgbọ̀n ọdún bíi mẹ́wàá ti lọ. gbogbo àwọn kiri yìí ta pé òun kàn á mú gbogbo ẹ ọmú apá àtẹnáwó tó mọ́tò dẹ. ṣùgbọ́n gẹ́gẹ́ bíi síra orí ògbèta ni wọ́n mú àfa wa ṣe kó dàbò síra àwọn tí wọ́n kọ́ wọn fẹ́ràn á sùn lò pàbá èrè yóò ṣe ìpínlẹ̀ ìdílé Yorùbá. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí gbogbo ẹ̀ tí wọ́n ń pè é tí wọ́n fi ń kira wọn tí wọ́n fi ń kira wọn tí kira wọn títí. padà rí àwọn nǹkan kan tó padà jọ ìpè àwa Yorùbá yìí kọ ìpìlẹ̀ wa súnmọ́ lábáwá pẹ̀lú àwọn nǹkan tí wọ́n gbára lé nínú àwọn tí wọ́n gbára lé òun ni ó ń pè kíní kan ní alikapu alẹ́ọ̀gbìlẹ̀fì. àwọn náà bá dáadáa àta rẹ̀ láwọn ilé wa láwọn ilé àtijọ́. ọlẹ́dì tó wà dì sí ilé yẹn bá lọ sáàfin ọba sẹ́yìn àbáwọn ọba tó bá jẹ́ ọba alẹ́ yóò bá. wọ́n lè ya ẹni tí ó gbé kiri àbí ẹni tí wọ́n máa lọ ta àbí kí wọ́n ẹni tí wọ́n mewé lọ́wọ́ àbí kí wọ́n yewé lásán àbí kí wọ́n ya igi. àtúnṣe yìí pé háàdì ìrùsù gbogbo àwọn àwòrán wọ̀nyí ìṣàrọ̀ tó yẹ la sàárè wọ́n fi ń pè tán. ibi tí wọ́n wá lè bá nǹkan yìí wọ́n á láwọn ọ̀lẹ́ lọ́wọ́ irun irú Sudan kọ́lá ọ̀kan náà àwọn ọ̀gá wa tó kọ́ wa níjẹ́ kan wọ́n ń pè ní àdàdà kọ́ọ̀tù tàbí àwọn ìmọ̀síṣẹ́ irú ilé ìdíbẹ̀lẹ̀ ẹ̀kẹ́ àwọn ọba tẹ́ ìdíbẹ̀lẹ̀ ẹ̀kẹ́ rẹ̀ ní Sudan gbọ́kọ́ wa tó ń jọ́ ọ̀gá wa rìn ní wájú dídà wọ́n á sọ pé lọ́sẹ̀ irú làárẹ̀ lọ́ọ̀kọ̀ yìí kéèyàn bá ní irú làárẹ̀ kò ní jọba ń lòsì wa. wọ́n ní ẹ̀ ní wọ́n kọ́ dáadáa ní wọ́n fi ń kọ́ lọ́dọ̀ wa nílà nínú àwọn kan máa lọ sí ajá títí rẹ̀ yẹn láti wá. kájà tó ṣe pé tó ti pé àwọn èèbó dá wàhálà alẹ́ ọ̀rọ̀ sùdúùtù àrùn yìí nàìjíríà bíi Mali tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Accra Nàìjíríà ẹ̀kọ́ tó gbogbo ẹ̀ńjẹ́ náà ní Abdul Sudan ilẹ̀ àwọn èèyàn dúdú ní gbogbo ẹ̀ńjẹ́ pé kò sí ohun tí ń jẹ́ Sudan ju dúdú náà lọ. tòun gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fín àlàálẹ̀ tí wọ́n ń pín gbogbo ẹ̀ tí wọ́n ń pín wọ́n yà fẹ́ ọ̀kan ní Niger ẹni àbẹ̀ Niger ẹni Nàìjíríà ẹni Sudan ẹni Mali gbogbo ẹ̀ pápátá abdulsuya ni wọ́n ń bẹ̀. nínú ìpìlẹ̀ tí bàbá fi rinlẹ̀ ni wípé ní ẹ̀jọ̀ ó lè pé àwọn ní a máa di àwọn ìtàn kàǹkàǹkà wọn a máa dì mọ́lẹ̀ ìlúkọ́pì àlùjọ́rù gèlèbì àmọ́ bẹ́ẹ̀ bọ́lá ẹ̀ ni ó ọ̀rẹ́ mi ò lérò pé láwọn àgbà mẹ́tí ní èrè gèlèbì ẹ́ ìbọn ló súnmọ́ jù mi ò lérò pé láwọn àkànbẹ ti ń jẹ bẹ́ẹ̀ àlàyé rẹ̀ náà wọ́n sọ àwọn lè yagi bí ọ̀pẹ bí òdòdó yìí wọ́n bá ti wá yà wọ́n lè fẹ́ sọ fún wa pé à ń sọ pé ọ̀gá tó jẹ yìí o ó ti fún àdọ́ta ọdún báyìí. ẹ̀rẹ́ mi kẹ́ àwọn náà bá fẹ́ kú bọ̀ lé wa mẹ́rin mọ̀ fún mọ́ ń sọ wọ́n lè ṣe àwọn yàrá láì wọ́n mú ọmọrí àwo wọ́n fi ṣe wọ́n lè ya ìkẹkẹ tí wọ́n yà á ṣe pé tẹ bá sẹ́yìn ẹ bá bá àwọn àgbàlagbà yẹn wọ́n ṣàlàyé fífún àtọ́ba olóko kù jẹ òun làwọn ń sọ pẹ̀lú nǹkan báyìí àwọn kan yẹn wá pa àkànná fi ajá dídé sílẹ̀ wá ń kọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀ náà ni ìpapọ̀ èdè pípọ̀ nínú èdè Yorùbá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ súnmẹ́dẹ̀ lábáwá àtẹ̀ ló ti máa ń yí padà irú ẹ̀ náà lèyí tá a kéwú dé pẹ̀lú ni àlè àyà rẹ̀ nínú èdè Yorùbá àwọn sọ pé ìyáálé ẹ̀rì fáwọn yorùbá ọmọ ìyáálé ilé náà ti wọn náà ti ń tẹ́ra rẹ ọ ó lọ sí à ń ṣe yìí ẹ̀yin yáàlù náà ẹ̀sẹ̀ ní kíni ọ ńlábà pẹ̀ ẹ̀yin yáàlù ẹ̀yin pè ní kíni ọ ìyáálé. lẹ́nu ní báàlì báàlì làwọn ń pè lọ́dọ̀ ọ̀sẹ̀ àwọn ń pè ní báàlì. káàtẹ̀ ní àbúhìlá lè ìyẹn sọ pé yàní ẹ ankara sarọọdù tó ní gbólóhùn òbòdè sísúnmọ́ ara wọn ìsúnmọ́ kálukú yàtọ̀ ó ní ká sọ pé báàlù ká sọ kọkọ ní jẹ bẹ́ẹ̀ pé báàlù sí záwùjù kábà ní záwùjù ó ń súnmọ́ ọkùnrin tó lè dídí ọkùnrin a bá ní báàlù. ó ń túmọ̀ pé ọkọ nítòótọ́ ó ṣùgbọ́n ti padà kò lè yíra padà pẹ̀lú bí wọn. àwọn lọ́rọ̀ tí kan náà àwọn ìyàwó ànẹ́rẹ́ ọlọ́run ẹ̀fẹ̀ rárá àwọn alé ṣe ìtọ́. èjì ìtọ́ lágbára lórí kan lè bá rẹ̀. ìdí náà ń pè lọ́kọ̀ yìí lọ́ọ̀dì yìí háràkà. kò sí ìra padà fún wọn kódà ṣe ìkọ́. àwọn tó ti dàgbà ẹ̀rí àwọn á ní báàlù yẹn wọn lẹ́nu tí ó lè yí ọba àwọn àgbà mọ̀ pé báàlì àgbà báàlì ilé. àwọn kìíní yẹn kọ́ àti dí mi kù ẹ̀kú èyí tó tún ṣe sòdé wọn sọ ní jàmbá tó wá yàn òun ló rú tá a máa ń abá ní ooru èdè Yorùbá bọ̀ ọ́ lọ́wọ́ àrí lédè láwájú náà gbé àlìfáàbù alihamu ọrùn ní jẹbẹ wọn ti di kótó wà pọ wàhákà ọjà wípé asúmọlá bá wà dáadáa pọ láwa yorùbá àdìsí táwọn akàlà bẹ ká máa sì kẹ àlìyáàlì ọ̀nà ni àdìsí ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́rìndínlọ́gọ́rin three seventy six. وحدثنا بن صخر حدثنا الحميد بن قال قال ايوب عن بن العظمي والحق وبعض عوني حدثنا وهيب وهيب بعض عوني حدثنا أيوب أيوب تطرى ولا تدع عم البعيد يعني لا تدع أنس بن مالك رضي الله تعالى عنه أنس بن مالك نري طبعا النبي شيء وفي نصره وفي نصره كان النبي يعني اللي دوم بعد الله عليه وسلم ارحم الناس بالعياد ومن سمع على الكل وانا يقول النبي تعرف انه حديث بيزال في خيركم ما خيركم لأهل وانا خيركم لأهل بومي للنساء أنتو لوري جنوي ولن دون شريري شدادات تافوارا ليه ẹ wò mí àpèjúwe ni wọ́n jẹ́. lẹ́wọ̀n adé afáwọn anẹ́sì tí wọ́n mú tí wọ́n máa wọlé ànẹ́bí jáde báyìí. wọ́n ti sábà lọ́pọ̀ àwọn yẹn máa ń sì kẹ́ ara rẹ̀ wọ́n sì kẹ́ ìyàwó. ẹni ọba ànẹ́bí òun ọ̀mọ́ ọ inú nǹkan tó wọ̀ inú ẹ̀dá ọ lọ́sẹ̀ lóye sọ̀tọ̀ pẹ̀lú. arhaman nẹ́ẹ̀sì kìlẹ̀ ẹ̀yà. wọ́n àwọn àwọn àtàyàkà ayàgà láwọn ìyàwó wa ìjà máa sàánú kákọ̀ọ̀sì ànẹ́bí. ó ní a máa sàánú àwọn ẹni tó ti tó ti jẹ́ ìyá lọ́mọ aráalé. ọ̀kẹ́ ànẹ́láwọ̀ ibùnú mọ́sàlùbẹ̀rẹ̀ ìnà ìyá tìlmẹ̀dínà. wọ́n jẹ́ gẹ̀dẹ̀ ni. ọmọ ọ̀kẹ́ ń bẹ ó lè bí ọmọ dáhùn mọ́sàlùbẹ̀rẹ̀ ọmọ yẹn wọn fi mú yẹn ni ọlọ́run náà ni wọn náà sọ pé káàrin láwọ èdè nù sọ́wọ́ yẹn ọlọ́run náà ni Ibrahim alayhi salam Ibrahim alayhi salatu salam wọn gẹ́gẹ́ bá bá àtọ̀ ṣètò àti làwọn lẹ̀ àti máa mú sí. ọlọ́run ní ọmọ kan. يوم ينظم مسترجع في ناحية المدينة وما ومضي ميان لمدينة وكان ذكره قينا وكنا نحكيه وني عند هذا ذكره ذكره هنا نقول زوج المرضى ọkọ ẹni tí ń fún ni lọ́yàn wọn lẹni yẹn jẹ black alágbẹ̀dẹ wọn ni kọyínà tí wọn pè yàn wọn ni wọn kún nẹni àti ìhì àwọn bá wà lọọba wọn kọ di dákànnà ìlúfẹ ìta ní israel ó sì ti fi èdè sílé yẹn ni kó dáná tẹ̀ fi wá ń rú ní israel òun náà ni ohun lè pè ní ewé márùngbó ń fẹ́. Látúndé ọmọ ewé márùngbó ń fẹ́ ṣùgbọ́n ní wọ́n tó súnmọ́ jù òun náà lè tẹ̀tẹ̀ àbí òun lọ́rùn gbà ní títẹ̀tẹ̀ náà ẹgbẹ́ bí tọ́ba wà ọkọjá pé wọ́n á sọ fún yà. a máa ṣe ìsìn ẹ̀sìn máa ń gún sẹ́yìn yẹn ní àwọn tó ń pè ní máa ń gún sẹ́yìn. orí tí ìyẹn bá ti wà níbi tó wà láì òórùn ló gbìyànjú níbi ìyàn gbádùn. tó máa dùn mọ́ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé arúgbó bá gbóòórùn rẹ̀ láì kò ní ní ìdí ọbẹ̀ mọ́ ó sì gbé yẹn síwájú ó sì máa jẹ lọ sí. wọ́n ti ń pè ní máa rúgbó ń sẹ́yìn èyí tó tún jọ ni mo rò pé wé ìyẹn ń tọ́ba tọ́jú àwọn ẹ̀ẹ́dì ewé ilé ni wọ́n fi ń pè pọ̀ tó lọ́rùn dọ̀lẹ́ fa rẹ̀ à ìlérò rẹ̀ òórùn tiẹ̀ náà dùn ni òórùn ẹ̀ dùn gan ìgbẹ́fọ̀n ọ̀gbọ̀rọ̀ gbúrò rẹ̀ yóò ẹ̀jẹ̀ ní gbúrò wọn mọ́ ajá ti ẹ̀rẹ́ ti ta máa òun yẹn dùn dáadáa. sọ ọlẹ́ nìyẹn ti wá sí fi ìsìkiri òun ni wọ́n máa ń lò sí wọ́n bá fi ìkúsì lábọ̀ pẹ̀lú bá sọ ọ̀ká lára lórí tí wọ́n ti fún musa abu na ọmọ yìí ọdí aláwọ tẹlẹ án wà á tọ nígbà tí wọ́n ti fún un tí wọ́n fún aṣọ tó fi jẹ ọmọ lọ́lá tó

rabi allah ta'ala an ó sí madina wọ́n ti gbàdá àwọn oṣù báyà fẹ́ ọ̀kan náà làwọn rí báwọn bá ti fi bò lórí báyìí ẹsẹ̀ máa yọ ọ̀tà wọn ẹ̀dá kan ẹja tún fà sí kínní ẹ̀mọ̀ ìdààmú ti báyìí ẹja tún fà sẹ́sẹ̀ orí máa yọ ọ̀tà wọ́n lè fà sórí láwọn orí nǹkan kan yẹn ní ẹ àpájùlọ abẹ òun náà ń pè ní àlà àwọn ọ̀rọ̀ tuntun kẹ́lẹ́ lọ́kọ̀. àwọn ni òwò tó ṣe wípé ọlágbára kọ ẹ bá sórí gbogbo tó lágbára kọ ìdókùn tó kù kọ ọláwọn ajá ìṣó ìwé ọlọ́run yẹn ọlọ́run tuntun yẹn òun náà padà fi kọ ìdásẹ̀ tó kù yẹn. òun ni àwọn àfáà yìí máa ń ṣe tí wọn ò lè ṣe kí ti dandan ní ká máa jáwé bíbí kábà ewé ọdún gbogbo ẹ wọn máa lọ káàkiri wọn máa pàǹtí dànù rẹ lọ rẹpẹtẹ ọyọ tó já sí wọn ti aṣọ di súnà bẹ́ẹ̀ ni wọn máa ń lò ó fún ní pé ibi tó bá ní àlàfo pé kí ká lọ ká lọ lábìrì tí ò lù ó pé òun lọ sọ ọ ni wọn fi sùn abẹ afẹ́fẹ́ ló sùn tó fi lé wọn bá tẹ ìwọn ọba gàdá díẹ̀ díẹ̀ tó bá ń wà mẹ inú náà ni wọn fẹ́ ká fi di ẹni ọ̀rọ̀ àpò tiẹ̀ báyìí kó fi di àwọn ẹ̀wò yẹn kò ìdí àtẹ̀mọ́lọ wéwé nígbà tó ti mọ wàhálà báwọn yẹn ti máa ń fi nǹkan gbọ́ yín nìyẹn àwọn òrí wọn ó fi bo lára mọ́kálá sí máa yọ lẹ́ wọn àwọn ẹ̀sìn kí wọn fi. wọ́n á lẹ́ni tá alẹ́ ní tó jẹ́ ọkọ ẹni ní ẹ̀yà ni zikiru to yìí náà ọkọ ẹjẹ́ ki náà wọn náà ní hajjad alágbẹ̀dẹ ọkùn náà náà ti yí àwọn máa ń lọ ọ̀gá ọ̀dì dáhànà lè bá ìdí zikiri ó ti sẹ́yẹ ó ti sẹ́yẹ sí ìdíwé zikiri tẹ̀ fi rẹ̀ ń ọyọ̀ pàbílù ọyọ̀ ṣùgbọ́n wọ́n ní wàá kí ìsì ọmọ yẹn. tí wàá gbé mọ́ra ó ṣe ń kí ìṣẹ̀ bẹ́ẹ̀ ni gbé mọ́ra. wọ́n inú sáré wí yẹn wọ́n lè má jẹ́ alágbẹ̀dẹ ládùn ní gbogbo ẹni tí bá ti ń ṣàtúnṣe ìjẹun a máa pè ní tọ́yì. ọba àjẹ arẹ sọ wọ́n lè pè ní kọ́yì. àgbọ̀yé tá a máa ṣe kí ni ọ̀dọ́ àgbọ̀yé nù hadith yẹn. wọ́n ní bayanu kẹrí mi kọ́ àlàyé lílàkọ́lé wà àti bá nàìjíríà sọ́lá ti máa ń sì kẹ́ àwọn aráalé rẹ̀ àwọn ìyá lọ́mọ rẹ̀ àtàwọn ọ̀lẹ́ Ibrahim sórí àlẹ́ ìsàlámù fún yẹn òun ni Ibrahim sí Maria yẹn kí yẹn àbẹ̀rẹ̀ ah, tó bí ọsùnmọ́ ọ̀mùtíyà ọsùnmọ́ bẹ́ẹ̀. Ah gbé fẹ́ni tí ó máa fún lọ́yìn ẹni gbára yẹn ẹ àwọn pé káwọn ẹ bára ìyàwó rẹ ò lè yẹn gbajúmọ̀ lọ́dọ̀ wọn mẹ ẹ lọ gbé falágbàdo wọn bọ fún lọ́yìn nígbà pé dábàá náà hadith yẹn náà ni wọn yẹn fi bẹ́ẹ̀ ọkọ ẹni tí wọn fún lọ́yìn la fi ní kọyì tó ń fún Ibrahim yẹn lọ́yìn bàbá yẹn fi bẹ́ẹ̀ tọ wọn á ní sèṣin tó jẹ ọlọ́run sọlá máa ń fi òun lágbọ yẹn àmọsọ sọlá ni ó láàánú ara lé lójú ó sì máa ẹni ọba tó yọ lẹgẹ á tún ti bẹ̀rẹ̀. àbátúmọ̀ wo hadith yẹn láti máa rí níbẹ̀ kọ́bí lẹ́kọ̀ọ́ rọ́ṣmẹ́ bẹ̀rẹ̀ àyàdì tí àwọn tó bá jára lé ìyẹn máa ń sànù wọn ìyá lọ́mọ ìyàwó èyí àwọn ọmọ kéèkì ẹ̀yìn ẹ̀dẹ̀ máa kí. lábẹ́ báàbù yìí hadith yìí حدث من عبد الله بن محمد قال روان قال يزيد بن عن ابي عن ابي هريره قال قتل النبي صلى الله عليه وسلم رجل ومعه شديد وجعل يدمه اليه فقال النبي صلى الله عليه وسلم ارحمه وترحمه قال نعم قال الله ارحم بك منك حدثنا عبد الله بن محمد عبد الله بن محمد حدثنا ọba àtọ̀wọ́ni ọ̀rọ̀wánu sọ pé yazid bin kaisan lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ àbí hazim hazim náà ní wọn gbọ́rọ̀ yẹn lásán látọ̀dọ̀ àbí fọ́nà lọ́wọ́ ti sọ. kí ni àbí ìfọ̀rẹ́ wa sọ ọjà lọ tàlà án ó ní arákùnrin kẹlọ́mà wa bá nẹ́bí sallallahu alaihi wasallam. sọ́kà àgùntàn níjọ́. ọmọdé kan tẹ̀sí wà pẹ̀lú ẹ̀ ọjà àlàyé tó mú hó ilé yìí wọ́n sí ní gbọ́mọ yẹn mọ́ra ń mọ́ra kọ́lá nàbí yìí sọ́lọ́ lọ́fà kọ́lá nàbí wàá sọ fún báyìí pé àgbà hàmùbí ń sì kẹrẹ ni òun ẹ̀ náà bẹ́ẹ̀ ẹ̀ lójú. wa lóhùn pé à ẹ̀ sì Allahu arhamu bika minka bi. Ọlọ́run ọba ṣàánú rẹ̀ jù ọ́ lọ. Wa huwa arhamur rahimin. Ọlọ́run ní sì máa ń kẹ́ni ju gbogbo kẹ́nikẹ́ni lọ. Ẹ̀rí. Àgbọ̀ yìí làwọn abá náà hadith yẹn náà ni àwọn àfàṣẹ́ ìṣẹ̀lẹ̀ kékeré agbọ́dọ̀ láàánú ẹ̀ lójú. Ẹ̀rí. káwa náà tó máa sùn kí ara wa tá a bá ń sìn kí ara wa ọ máa fà kí ọlọ́run fún wa. àti Akwụkwọ à ń sọ fún wa pé kí yẹn máa kí ọmọdé àmú tẹ̀lé àwọn wa yìí kò ní mọ́ láàrin yìí ó lórí òun láti fi wọlé sẹ́nu ọ̀nà àbáwọlé mi ọ̀nà ojú ọ̀nà ọgọ́rùn-ún kàti ẹ̀rìn ti ní ọgọ́rùn-ún. One seventy six. Ní báàbò Rahmati ẹ̀jẹ̀ Háyì. Náà. مولى أبي بكر بن أبي صالح المالي عن أبي هريرة رسول الله صلى الله عليه وسلم قال أينما رجل يمشي بطريق قد به الكفر ووجد ذكرا فنزل فيها فتلتموا ثم خرج فإذا كلب يذهب يأخذ ثروة من العسل فقال رجل لقد بلغ هذا الكلب من العسل مثل الذي كان طلبه ومثل ذكره ولا قطة ثم أمسكها بالدين فقال الكلب شكر الله لك وشكر له قال يا رسول الله وإن لنا في البهائم أجرا قال آه. في كل ذلك للمتقين آه باب يعني باب رحمة البهائم البهائم جمع بهيمة أنا يقول أو أنا يقول حدثني إسماعيل إسماعيل حدثنا أني مالك حدثني قال فولو عطت مجي مولى أبي بكر ó jẹ ọmọ ọ̀dọ̀ fún Abubakar ọlọ́run yẹn wá látọ̀dọ̀ pọ́lì asùnmẹ́n fún àwọn onítọ̀ríkọ̀ kan ni wọ́n ń pe tọ̀ríkọ̀ wọn ní àtọ̀ríkọ̀ tó sàmánìyà gbọ̀ngàn òbí sàmánì yìí làwọn padà sọ di tọ̀ríkọ̀ tó sàmánì àwọn tó ń di tọ̀ríkọ̀ gbogbo àwọn àwọn tọ̀ríkọ̀ gbogbo wọn jákujáku bẹ́ẹ̀ kọ́ ń sùn dáadáa wọ́n fẹ́ẹ́ tọ́ gọ́ọ̀rù méjì lọ àwọn tọ̀ríkọ̀ kàdìríyà àti ìjàlíyà ní mẹ́rin báyìí àwọn tọ̀ríkọ̀ hamawiya àwọn àmì báyìí àtàwọn jàfàríyà àti ayinṣà tí wọ́n fẹ́ ní abẹ́ abẹ́ ìjàlíyà ìyẹn ti àlàmíyà yìí ti ń ta ọmọ kakí dálẹ̀. sẹ̀mẹ́ẹ̀lì alátọ̀dà bíi ọ̀rọ̀ ọ̀jà lọ́kàrá wọ́n lè fi ọlọ́run sọ̀tọ́lá ó ní kí lẹ́yìn lè mọ ọ̀rọ̀ jòlò ìyẹ́mùsì ìbìtọ̀ yìí láàrin ìgbà táwákùnrin kan kọjá lọ lẹ́bàá ọ̀nà ṣàjàbí ìlàbọ̀ gbóngbẹ ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́ nìyẹn èyí wá lé kankan wàá jẹjẹ bí tọ́ ọ̀nẹ́sẹ̀lá fi hà wọ́n bá rí odò kan wọ́n bá sọ̀kalẹ̀ níbẹ̀ wọ́n ṣe rí ọmọ nínú omi yẹn nínú odò yẹn tó ń mọ́ kárọ̀tì ọwọ́ ajáde. láàrin ìgbà tó mú mi tó jáde tán fàyídà kẹ́lìbọn yẹn kàsì bó ṣe rí ajá kan nìyẹn tó ń mí hẹlẹhẹlẹ ajá yẹn yóò kùnrin jùlẹ sẹ́ẹ̀nẹ̀ hù gbìnrin làátọ̀ wọ̀ọ̀yẹ̀ tàní aṣọ ìṣiṣẹ́ dẹ́tì ọyọ àwọn tàbá tí wàá ní ìkúlé ẹrí yá kolo sárọ nílẹ̀ làátọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ yèèpẹ̀ ibi bó ń bẹ̀yẹ̀ sí lágbára tó ìjà táwọn ajá mi kọ́ jẹ yèèpẹ̀ mi egun ní máa ń jẹ òǹgbẹ́ ni ọ̀kọ́ alárọ́jù alákùnrin tàbí kó ń gbẹgbẹ tó ń rẹ̀ ti mú mi ní ìjọba ajá ni wọ́n á sọ báyìí fẹ́ẹ́. لقد بلغ هذا الكلب من العطش مثل الذي كان بلغني kó ti ṣẹlẹ̀ sí ajá yìí irú òun fẹ́ tó ṣẹlẹ̀ sí mi bó ti lé tó gan. ọ̀nẹ́sàlẹ̀ lè pè é ọ́ lọ́dẹ kó sínú odò yẹn padà nìyẹn ọmọlá àkọsọ̀kù kó ní oṣù bomi àmọ̀ pé ìyẹn lòun ní fọwọ́ rẹ̀ bomi mu tẹ́lẹ̀ ẹ̀dúró láti ṣe kájá tó fi bomi mu tí wọ́n máa fọwọ́ gbé sí lẹ́nu. wọ́n wá yọ bàtà aláwọ̀ rẹ̀ ọmọlá àkọsọ̀kù ọwọ́ ọ̀rọ̀ mi sínú ẹ̀. ọgbọ́n wo ni ọ̀dà inú kankan níbi tọ́wọ̀ lọ́wọ́ wọ́n á gbé bàtà aláwọ̀ tó bomi sí yẹn ó gbé sẹ́nu sọ àwọn nǹkan tó bá tọ́ba lè tọ́ba lè mùsùlùmí máa ń kọ ọmọ kẹ̀ǹgà wọ̀ ìyẹ̀kẹ́ lè kó nu odò kó tó mu mi yóò tó tètè lọ gbé wá. ọ̀rọ̀ yẹn ọmọ mi kan ọmọbìnrin ni ọláyà àtọkùnrin bá rí bẹ́ẹ̀ kọ́ bá dà mọ́láwálé. kíkẹ́ lọ́kọ̀ ọkọ̀ sínú odò báyìí lọ́wọ́ náà yọ ọ́ lọ́wọ́ ni obìnrin fa lọ́dọ̀ ẹ̀ fi lè lọ áwà kan tí wọ́n fẹ́ máa béèrè pé ń bo lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ti nù kànga kànga tó jìnà. ẹlẹ́mi sọ pé mi obìnrin ní bá obìnrin obìnrin yọ ọkùnrin ní wọ́n mú ẹ lọ wò ó ní kànga yóò ní lọ́sàn-án yẹn kó sínú lóko á lọ wù ni kí máa fi kíní yọ kíní yọ ní ọlọ́run ọlọ́run ní alọ́gbọ́n wáyé ti jáde. ni ṣe é lódò. lẹ́sẹ̀ lómi kọ̀ mọ́ ọ̀kadà gùn láti jẹ́ ìwé tó bá lọ yọjú ọ̀yọ́jọ́ tó fi mọ́ padà gùn náà. èmi ọ̀bọ kọ̀ọ̀lá kọ́kọ́ ọkọ̀ ní ìyọ́yá ẹbí náà lára rẹ̀ òbí yá ìyá. ẹnìkẹ́ lára rẹ̀ ọ̀yá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́kọ́ ọkọ̀ nígbò láti lẹ́sìn abó lè pọ́n. ó ṣe pé ẹgbẹ́ ló gbé wá súnà ló gbé wá tó gbogbo nǹkan ní mùsùlùmí àmọ́ ọ̀sẹ̀ gbogbo nǹkan tó bá ti lóore tó lóore nítorí ìgbà tí ọba padà yọ ẹ lẹ ìyàwó nìyí ọbẹ rọbì kí wọn lọ bẹbí rẹ ọkọ yìí ilé ọkọ lẹnìyẹn fi lé ọlọrẹ tó yọ jẹrùra fún gbogbo àwọn kìnnìún bá ń lọ ọkọ dáadáa ẹ̀wò ládàá ilé ìdọ́fẹ́ ọlọ́gbọ́n mi bá gbogbo bí wọ́n níbi tó bá lé ni wọ́n fọ́ ọmọkùnrin bá ló ṣubú lẹ́yìn kó ṣubú kó gbó lẹ́sẹ̀ padà bàbá yà wọ́n padà ìṣẹ̀lẹ̀ má ṣubú jẹ́ kankan lọ ìṣẹ̀lẹ̀ má ṣubú rárá jù bá ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ òní títọ̀ náà gómìnà àjímọ̀bí wọ́n máa tàwọn àtò ìwà fẹ́yìn wọ́n máa tọ̀ káàkiri bàbá yà wọ́n kàn gbé channel lọ́gàn máa rìn ní ọ̀nà ìyẹn bá fi ọ̀sán ìjọba ti jọ́ pọ̀ náà ó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà nǹkan tó le tó le tó le tó le ìṣẹ̀lá bá mùsùlùmí ọmọ gbogbo nǹkan la gbọ́dọ̀ bá mú. lẹ́yìn nígbà tí afẹ́sẹ̀bí máa mọ̀ ọ́n hanifa ní ọmọ ṣáfẹ́ ó ní wọn ní ń jẹ́ mọ̀ gẹ́gẹ́ mọ̀ méjì ọmọ fíkì òkú tún bọ díẹ̀ nínú àìláàjì lẹ́yìn nígbà ọ̀sẹ̀lẹ̀ tí ọ̀kan náà àwọn ọkẹ́ òṣèlú náà lọ́nà ọ̀sán ọ̀sán náà yà wọ́n wọ́n wà ní kọ́ndíṣàn kan fẹ́ bí. wọ́n wá sọ fún bàbá pé ṣé kọ́ndíṣàn ni yìí ṣe ń lọ yìí wọ́n wá sí pásítọ̀ tó súnmọ́. bàbá wa ní láti jọ sí ìwọ tí kí o rẹ ò sí ìmọ̀ níkà ní àti wẹ́rẹ́ bí yẹn gbẹ̀bí ìyàwó ọmọ láti jọ yìí wọ́n sọ fún ọmọ bíi lásán rẹ̀ bó ara gẹ́rẹ́ ti báyìí. wọ́n ti sọ fún ní lọ́dà àyíbá àwọn ò ní fẹ́ bọ́ sódì àwọn máa gbé mọ́tò lọ rí. àwọn ọba ní káwọn gbọ́kọ̀ táwọn fún wọ́n mú bẹ́ẹ̀ lẹ́yìn àfúnni àwọn fúdẹ́ǹtì yìí ni kí wọ́n dá ní gbogbo akẹ́kọ̀ọ́ lónìí wọ́n yá ọmọ agbóhùn tó yàwó àwọn lọ ẹjọ́ lọ. ìyàwó àwọn yẹn ń kọ́ ìyẹn tún nímọ̀ nípa kí ni àfàjù lọ kìdálà onímọ̀ nǹkan rẹ̀ òkèlè pàlùbá ní nínú àwọn pátá àwọn tó wà àjí ìbàjẹ́ kan wọn eh, eh, ni gómìnà ṣe máa wà kọ́ káàkiri ẹgbẹ́ ọgbẹ́rẹ́ ọ̀la àwọn èèyàn yìí tó wọn dá fẹ́fì yìí lánàá ń gbé kékeré sí kàdánù lóde gómìnà ilé ọ̀dẹ̀ ni ó béèrè lọ́wọ́ wọn fi ń sàwádà kan gómìnà ilé wa mú tó wọn ẹ lè wà mọ́tò ṣé ìṣùnà tún wéèdì ẹ̀ ń gbóngun kẹ́tẹ́kẹ́tẹ́ ènìyàn lè gbóngun kẹ́tẹ́kẹ́tẹ́ ọba lè gbóngun kẹ́tẹ́kẹ́tẹ́ ajá tó lè wà mọ́tò. òní pé mọ́tò nǹkan asap ìyẹn bá ti rí ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ. nínú fàdúrà ni wọ́n ń sà wọ́n alùpùpù nàìjíríà gan wọn máa ṣe wọ́n lè mọ̀ pé ṣé kàdá ní <laughs> kẹ́lẹ́kẹ́lẹ́ tó máa láfẹ́ bọ̀ obìnrin ṣẹ́rẹ̀ á ná dẹ́lẹ̀ lù. Sọ mọ́tò bẹ́ẹ̀ kọ́ máa kákun jọ bẹ́ẹ̀. Ọba dẹ̀ wọ ní kọ́ọ̀bù wá ẹgbẹ́ ní kọ́ọ̀bù náà lọ́wọ́ ọ máa yọ ojú kìnìlẹ̀. Ojú kọ́ọ̀bù náà yẹ ijú lẹ̀ tẹ́lẹ̀. Ṣé pé kọ́lọ̀ rẹ lọ́jọ́ abẹ́ ṣe lè fẹ́ ijú ẹ̀ ló tẹ̀ kọ́lọ̀ rẹ yẹn wọ̀n fẹ́ kó fi dá ìdínà ẹlẹ́sẹ̀ wọ́ọ̀rì mọ́ náà ní ìsìn ọlọ́run mẹ́ka ń rí padà ọlọ́run ọ̀gbẹ́yàwó àbá làgbájá kó gbà ká ọmọ àrí pàdé nígbà máa ń gbogbo ìgbà. tẹ̀ ní arí pípọ̀ náà àfa àná ni a kúnlẹ̀ wà ní máa fi gà àrùn tọ́wọ́ wọn náà fún wa. àwọn ṣẹ̀ṣẹ̀ tó ti rí ìgbàgbọ́ ìmọ̀ fún wa. ìmọ̀ pé yóò yọ torí bí wàá ṣe wá àwa dáa ga yìí bí yẹn wá jókòó náà kàn fẹ́ bí yẹn ṣe àyè ni wọ́n ṣe fún gan nìyẹn òun lójú yẹn sì lè lè tó wájú kóbìnrin wá jókòó wáyé yàní lẹ́wọ̀ ọ̀hún mi náà ẹ̀ka bọ́ ọ̀wà ọ̀tàrọ̀ fún ẹ̀ yóò di lẹ́wà fún lórí àwọn ní yóò ti jẹ́ fún. bẹ́ẹ̀ náà ni pé àwọn ní ìkẹta àwọn fún òrìṣẹ́ ọlọ́pàá máa dáa lẹ́yìn náà ní pé ó dọ̀kú lé mú. Ṣé ẹ̀dí bá ọgbọ́n ojú ọ̀ǹkà ọ̀? Lẹ́yìn náà ó tó fẹ́ rẹ̀ pọ̀. Lẹ́yìn náà tún ní pé táyà lè jù. Ó ṣe bóun nìkan ní dáná. Àbí pé yàrá ti ṣe àwọn alákọ̀wé tí ó ń jókòó, ẹ̀wọ̀n pé àwọn alákọ̀wé àníwọ́gọ́ o ó wá wá jókòó sẹ́gbẹ̀ẹ́ ìyàwó ìyàwó ẹ̀dẹ̀ máa gbé lọ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ wàdáwúlọ̀ wá wá pọ̀ àbápàdé ọlọ́dà rẹ̀ kù dáadáa. àwọn bá ka gbogbo àwọn ọ̀sẹ̀ ìgbọ́ sí kàdúrà ọ̀ àwọn bá wọn sàn sọ ní pé sábà lè fi kẹ́tẹ́kẹ́tẹ́ o ẹgbẹ́ wọn sáré máa ṣe sùúrù kéde sára ni ẹ sáré máa ṣe sùúrù kéde ìdúgbẹ́ ti àfàjẹ́ kí fúnra náà yẹn onídìí ọkọ̀ọ̀kan sí wọn ọkọ̀ọ̀kan ṣiṣẹ́ lórí pé kí làwọn àpá àkọ lórí ẹ̀ kí ni wọ́n rí. lọ́wọ́ yẹn ń gbé ààrẹ alọ́sọ̀ yìí alọ́sọ̀ yìí ó lè fi lágbádá tì lọ́gbọ́n kẹta máa lo imọ́ ní kékeré náà múra kékeré tí gbogbo wa hà. yorùbá dé mi sọ fún ọ ní ìsìn fún ọmọfin sọ fún mi ní kí ọkọ̀ kí àwọ̀ rẹ̀ lóde. àdìmọ̀sọ́ fún lè wa ọkọ̀ ṣé kí n ala gba náà àlẹ́ yìí kí n gbára kalẹ̀ lẹ́nu ó ní wọ́n lè wá àwọn àlùsùn mẹ́rin náà níbi kí wọ́n á lọ́kọ̀ fún gbogbo àwọn obìnrin wọn máa gbé káàkiri àwọn tí bàbá dẹ̀ dúró lórí ẹ̀ ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ burú lọ. Òbòrò jíjẹ́ kéèké gómìnà bá tún lọ nígbà tó ń ṣe ìdíyàlè báyìí tó lè máa ká kiri sókè báyìí ká máa ká sọ̀yàn sókè báyìí. Ṣé dábàá ní ọmọ ń jẹ àwọn ọkọ̀ òun bí i. bọ́ wọn sí lọ gbogbo nǹkan tó bá jẹ́ alágbára alágbára mi ò lè ṣe wọ́n lọ ṣe bó ṣe ń wò ọfẹ́ káńdẹ̀ẹ́dì ní ọ̀tí bẹ́ẹ̀ sì máa rọrùn fún un wọ́n padà rí ká àtẹ́kìní ìrọ̀rùn báyìí. arákùnrin bẹ́ẹ̀ mo ti lọ ó lé ń tòótọ́ ìgbà tó fi ó fi ìbomi dá ọwọ́ amẹ́nu omi ṣe ẹ wọn kọ wọ àtẹsẹ làwọn náà máa ń kó lóòdù máa ń lò yọ àdọgbọn tó láì rà ayọ pé kò sí bẹ́ẹ̀ yóò ti ní máa gbórí tí ọba rẹ wọ́n sàtì dókè ṣùgbọ́n òun lórí pé ládàá yìí ló dáwà lẹ́ni ẹ̀ tó fẹ́ gbà kí n fẹ̀tẹ̀ pápá bọ̀ àtọwọ́ òdìjọ́ mi ọ̀dà nínú oko bí àwọn kìnnìún ìgbẹ́ ẹwọ kílẹ̀mù tó jábọ́ lẹ́nu jọ mẹ́ta yìí àwọn tó lù ẹ́ wọ́n là wọ́n ní mímọ́ fífi páwọn ẹlẹgbẹ́ lónìí súnà lónìí bó ṣe máa jì kú lọ́lọ́kọ̀. ilé jẹun tó máa láyé nìyẹn tọ́lọ̀ máa lọ sára àbí tó fi lájọ́ tó wàhálà kan bá fẹ́ ní. kì í sì lè kú ìbọn àti ìgbà sábà bó ṣe lè lọ́wọ́ tí ó jù báyìí lọ tí wàá ti yẹn ń sùkà nígbà rẹ ọba fẹ́ kámú má lọ fún. ó fẹ́ pa ọ̀nà ṣáájú. obìnrin kan lásán lẹ́nu jọ́ mẹ́ta yìí. àwọn olè fẹ́ lọ rọ́ọ̀bù wọn wọ́n fọ́ sá lórí àjà. ìyàwó dẹ̀ yọ sí ó dúngbò ẹ̀ lọ ó fi ọ̀bẹ dùn ní kúkú. obìnrin bá ẹ̀tọ́ fẹ́ẹ́ ti pa obìnrin ọ̀gbìn náà àwọn ibò yẹn gbogbo àwọn kìíní yẹn ó yìí o mùsùlùmí yẹn ti ọ̀lẹ ẹni bá wà náà hadithi pé àná mi náà kọ̀wé khayru wa ahab ila Allah ila al-mu'min ad-da'if mùmíní tó lágbára gbogbo wọn náà lórí o ni ò tí ì yé olè má bàa mi jẹ́ pé bóòlù òun ti ájọ lẹ láì ó sáì díẹ̀. arákùnrin ọwọ́ amú ẹnu obìnrin kí n gbọ́ ògbó mi ti já orí ń gbé bọ̀ ń gbé bọ̀ ọwọ́ yìí wọ́n kàn já mú nílọ ọba àníyàn ti yé bẹ́ẹ̀ tọ́ ó fi ń gbé bọ̀ ó fi ń gbé bọ̀ ó gbé bọ̀ báyìí ó pẹ̀lú kẹ́lìlá ó ajá yẹn lónìí ọ̀ṣàkàrọ̀ ọ̀làwùlẹ̀ ọlọ́run gẹ̀ẹ́gẹ́ ló dúpẹ́ fún. bóòlù ọlọ́run tẹ̀ ti wá dúpẹ́ fún ọ ọ̀wá farala ẹlẹ́sẹ̀ ti tẹ́lẹ̀ ọlọ́run ní ti sórí rẹ́sẹ̀ ló mu ó fún un kò jù bẹ́ẹ̀ lọ. kọ́ọ̀lù àwọn tá nẹ́bí ọlọ́run ẹ̀rẹ̀. wà ah. tèèyàn èwo tó ní tẹ́rẹ́. àtùmọ̀ àgbàládà máa sì kẹrin ni. ìjọ ọlọ́run ní bẹ̀rẹ̀ rẹwà kí èkó lè dá àti kábíyèdè rọ́ọ̀tì láti lè ayọ̀. gbogbo wọn bẹ ti ní ẹ̀dọ̀ tí e máa ń tutù ọwọ́ àtùtù látọ̀ owó èèyàn ládàá pẹ́pẹ́ ń wó yọjẹ́. ẹni ọ̀sán pọ́ máa wá kí nìhun lọ́nu gbogbo ọlọ́gbọ́n mi fún un àti wọn ti ní gbogbo wọn bá lẹ́dọ̀ sí kí ni wọ́n lẹ́dọ̀ ni ah, wọ́n ní o yọ lódò fúnra rẹ o. ọba nìyẹn ti bẹ́ẹ̀ yọ lódò fúnra rẹ o. nínú àgbẹ̀yẹ sábà náà hadith yìí onígbè fi hasu alalike dání ilẹ̀ hayawan. ìṣèlú yóò kóró ká máa ṣe rere fáwọn ẹranko nínú kejì. فيه الحق على الإحسان إلى الناس ìṣẹ́jú kò ló ká máa ti dáadáa sí èèyàn gángan wà nàfẹ́lẹ́kù. لأنه إذا حصلت المغفرة بسبب سكي الكلب nítorí pé tó bá rinlẹ̀ wípé yẹn lè ráforíjì ọlọ́run nítorí pé yẹn fajá lóbi mu. àmì báyìí àwọn làá. بقي المسلم أعظم أجرا ẹ̀yìn àwọn akú mùsùlùmí lórí mú nǹkan bó ládé lé ẹ̀dí máa tó ọmọ alágbára wọn ni wọn mọ ṣàfihàn ìjọba yìí pé wọn láwọn á mẹ́ni àfihàn. لنفع وجد ثاني كثير الثواني الذي أنا طالب fáyébí wàhálà sí mi kí n lè ṣera mi láǹfààní ni mi ní sáré náà wọn máa lọ́ra mi kí ní jẹ kí ní ọ̀rẹ́ jẹ lọ́sẹ̀ ní mo ní ọjọ́ òbí dání náà tájọ́ òbí máa pa ayẹyẹ lójoojúmọ́ ó ní ọjọ́ tí òbí náà ṣùgbọ́n yóò wá àwọn tó ń kó rọra yìí kí ní díẹ̀ yóò tó wọn ó ní wọ́n lákì náà ní àfihàn lè à ń fa àṣọ ìbí wàárùn aláṣàbọ̀árì ìjà àṣọ ìbò wàhálà bí mo ṣe mo ń gbé káàkiri ń lè ṣe ẹnì kejì mi láǹfààní torí láì fi tó tóbi gbà lọ́jọ́ ẹni tó yó ẹni tó sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tóbi tó bá já sí pé ìfájá lómi mú máa faládá fún yẹn ẹjá gbé ìfún mùsùlùmí lómi mú máa faládá ní yẹn tó máa lágbára ìjà sànù ara abájúra wa nù ọdún ṣé bá ń wà níwà fún wa bàbá ríran ilé apalá ni a lè pa lónìí rẹ̀ lè pa lọ́la ó lè pa lọ́tún lágbára ah. lóòótọ́ náà lọ́lọ́lá jùlọ àwọn èèyàn ká fún àwọn èèyàn lẹ́ran jẹ àbá kó bá sì bá ṣe náà kò burú kọ́ bàbá ṣe ni ẹ̀dọ́ ti mọ̀ pọ́ bẹ̀ tẹ̀ sílẹ̀ bí èsì àtẹ́lẹ̀ náà ọ̀ kí ẹ̀ tẹ̀lé mi nínú àgbẹ̀ tó wà nà pàdésì mo ní pé kílù kìnnìún lè tẹ̀lé láì á lè fi ṣẹ́rí àlàjà wa ti sáfà nù parí ìyẹn lè travel ìwé rìzáàtì bẹ́ẹ̀ lè sèǹpà tí ọba ti sí ìpayà tí ọba ìbọn fẹ́ tọ̀nà ìjáde àgbẹ̀ mẹ́wọ́n ti máa ń dá yẹn lọ́nà wọn pa ọ́ tàbí wọn gbowó ẹ̀ wọn fi ọ́lẹ̀ fọmọ aláàrí jáde. ọ̀pẹ̀ ọ̀nà àwọn ọbẹ̀ yẹn làwọn làwọn èèyàn máa ń rìn lọ́njẹ lónìí wọ́n máa ń sọ pé wọ́n rìn lọ mọ́kà. ìyá bàbá akíní ń rìn lọ mọ́kà mọ́kà rẹ̀ wo ló rìn lọ àwọn ẹgbẹ́ ní ọ̀tọ̀ dé mọ́kà ọ̀tọ̀ <laughs> mọ́kà ó torí omi ìlú yọ̀ ọ̀rọ̀ wà so Sudan ni wọ́n máa ń dé Sudan wọ́n á rìn láti Nàìjíríà lọ́ta yìí wọ́n á rìn lọ sí Sudan wọ́n máa tún dé Sudan wọ́n á rìn lọ sí South Sudan South Sudan mẹ́lẹ̀ sí ní ìlú ẹ̀yà nà ní bẹ́ẹ̀ wọ ó dé ní wákàtí mẹ́wàá ó tún ká máa lọ sí ìbàyè sí Sokoto àyè ìbàyè sí ẹ̀ẹ́ náà ló jì ká lọ tí yẹn bá wà ní house wọn bá di wàá rí ìdílé wọn là fáwọn òbí báwa láwọ wọn bí bẹ́ẹ̀ láwọ òbí bọ. máa tẹ wàá gun ọkọ̀ ojú omi lọ sí sàwọdì. alùpùpù wọn lè lọ mọkà wọn lè lọ mọkà wọn lọ alùpùpù ni wọn máa ń lọ wọn bá dé kàlùkù wọn lọ sí kọsùn. máa tẹ ọkọ̀ ojú omi mẹ. ìyẹn lè tábù ẹ̀ ẹ bá ti di pé òun ò ní kú sọ́nà mo lè máa rí àwọn odò kéékèèké tàbí wọn ẹ̀gbọ́n bò ní mọbẹ. báwo ló lè tẹ wo káwọn sàrà tó wà níbi irú Sudan ní ẹ bá tẹ òyìn ọdún dáhùn. ó tí wọn bá pọ̀ jù láwọn ilẹ̀ tọ́jú àdáhùn àwọn náà ní Libya sálẹ̀ àwọn ilẹ̀ santasafi ìwọ lẹ́sìn máa ń pè desert bẹ̀rẹ̀ sí Libya yẹn ló lágbára jù ètò wà ní Sudan ṣe pé ọba kọjú dàbí yìí báyìí ọkọjú dàbí ọdàbí kọ ọkọjú dàbí yìí náà kò sí kí kò sílé kò lè máa rìnrìn bí thirty hours láì ní rí bí láì wọ́n kò tún àtàrí ọkàn ẹ̀fẹ́ wọn tí mú tọ̀ máa lọ òun ní ní east west ọ̀dà ti ń darí báyìí lọ́dọ̀ pé òun lọ ẹ̀sẹ̀ yárò. àwọn arẹ́rìn àjò bí ọlọ́run lọ́la wá wálé. wọ́n kò sí kan níwádìí halẹ̀ nílẹ̀ Sudan twenty hours twenty eight hours àfihàn nínú pápá. ọ̀dà ń gbàdá kó níbẹ̀ báyìí àwọn ẹni tó gbà wá lálejò jọ àwọn náà láwọn ń bọ̀ wá kọ́kọ́ ti pàṣẹ sójú ọ̀nà gbogbo mi bá wọn gbẹ kú. nígbà mi dájọ́ ló ń rìn àtọ̀ láti tó ká ọ̀rẹ́ báyọ̀ ti tó ọ̀rẹ́ báyọ̀ ti tó. ìdílé àlọ́dá bí wọ́n ń bọ̀ pé ọkọ̀ bàjẹ́ ní wọ́n rẹ̀ ní kẹ́kọ̀ọ́lù ní àbálù mọ́ ọgbẹ̀kú wọn ní oṣù rẹ̀ ọgbẹ̀kú ni kárí pọ́pọ́ máa tọ́ bẹ́ẹ̀ gbogbo kọ̀ọ̀kan náà fi làyẹn náà lè bá pọ̀ gà. tó ìyẹn lè má kó jẹ́ mẹ́ta ní tí ìyẹn bá ti fọkàn balẹ̀ pé kò sí ìparun lọ́nà ìnáwó bẹ̀yẹ̀ ìparun bẹ lọ́nà sómi kò sí kẹ̀kẹ́ ọ̀wá ní wọn lọ níyẹn lọ sí ìtògbó òun jẹ́ mẹ́ta ní lè tọrọ owó owó ọ̀ka sọ̀rẹ́ sódì kò sì kọ́ sódì náà wà lórí ẹ̀ pàtàkì ní ẹ̀dá mẹ́ta náà ṣé wàá fi àwọn dánẹ̀dánẹ̀ tí ọba gbé yẹn ní ẹ bá ti ní kẹ lọ́wọ́ ní ẹ lérò mọ́ wọ́n fi ẹni tí ò ní kẹ̀kẹ́ lọ́wọ́ sínú ìkáàkiri kẹ̀kẹ́ wọn ò pé wéèrè. téèyàn bá mú jẹ́nẹ̀ lọ́wọ́ yẹn lé lé gíní yẹn lè fáwọn téèyàn bá ti fọkàn balẹ̀ fún kò sí fàyà wọ́n ti fàyà bá wà kéèyàn má dà wò. hadith lábẹ́ wípé sábà <clears throat> sàánú àwọn ẹranko lábùgbàládàá. هم لو رولوك وزعتوا فيها من بعد حدثنا إسماعيل حدثنا إسماعيل قال حدثنا مالك عن نافع عن عبد الله بن عمر بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال أدبت امرأة في عزة حبستها حتى ماتت جوعا فدخلت في يناير يقال والله أعلم لا أنت أطعم أطعمتيها ولا تقيتيها حين حبستيها ولا أنت أبدلتيها فأقلت من فشاك الأرض òun nìyí ọ àyẹ̀pàyẹ̀ mi ọ̀sán pé kí ló ń wá sí ẹnìkan kiri èèyàn mélòó náà ló ń wá bí i báyìí ẹnìkan lọ́pọ̀ ológbò dáná yìí ọ ó sọrí burúkú lórí kókó ológbò ológbò kú pẹ̀lú sábà díẹ̀. حدثنا إسماعيل وعيل عوني حدثني مالك مالك صوت القوي على صدر نافع عن عبد الله بن عمر إليه نوبه لسلة ذهبية أما ذلك عن مالك عن نافع عن ابن عمر ونوبه لسلة ذهبية ها أتدى مالك أتدى نافع أتدى عبد الله بن عمر àpẹ máàlìkù ọjọ́ ọmọdé òkúta ni ọ kò nẹ́ẹ̀fì hàn nẹ́ẹ̀fì ọmọ ọ̀dọ̀ fún Abdullahi ibn Umar kí ni òyìnbó tẹ̀lẹ́sà tọ̀tà ló wà عن مالك عن نافع عن ابن عمر شنو يوم عزاد من ياخذ اوتو سويت كافي تابع تابع وني كنيو وني ما مالك نافع جاكين او جاتال كما كيو الله ابن عمر وانا جيت الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عذبت امرأة في هرة wọ́n jẹ obìnrin kan níyà nítorí ológbò wọ́n fi sàgbákò jẹ ológbò bá. hábàtẹ́ta kójú ológbò yẹn mọ́lẹ̀ lásán lásán ni o àti àmọ́ àtẹ̀tìjọ́ á kíkẹ́ pa ológbò yẹn kú. ẹ kó lù ní kú mọ́ ọ àbẹ́rẹ́ ti kẹ́ ó tì mọ́lẹ̀ ibi wàá pa kú ọ̀dàkàlà ti fi hàn náírà ó ti wọ́n náà sórí ẹ̀yìn nítorí ológbò yẹn ó dẹ̀ ti wọ́n náà. ìkọ́ wọn ni wọ́n máa sọ fún báyìí pé wọ́n lọ́wọ́ alẹ́ wọn lọ́wọ́ lọ́mọ. ibi máa ń jìyà yẹn wọ́n máa sọ fún pé ọmọ tó ń jìyà sí lẹ́ẹ̀ntì àti àmùtí ìfẹ́. ó ṣe bẹ́ẹ̀ fún ológbò yẹn ní ìkẹ́kẹ́ wọ́n lẹ́ẹ̀ntì sàkọ́ wọn ò sí bẹ́ẹ̀ fún ológbò yẹn mu fíìnì habasiha nígbà tó dì í mọ́lẹ̀ wọ́lá arsalisiha wọn ò dẹ̀ tú ológbò yẹn lẹ̀ ẹ̀kẹ̀lẹ̀ min kọ́ṣà sin ọ̀hún kọ́ máa lọ sa pàǹtí jẹ́ ńlẹ̀ ni wọ́n máa rí fún kọ́ máa ti wá ń jẹ́ ọ́yà látẹ̀wọ́n tó ṣe nìyẹn o àbẹ́ tó wà nù hadith yẹn òun ni pé ó tẹ̀tọ́ ẹ̀wáàzú ìkàlẹ̀lẹ́sẹ̀rọ̀. ìyẹn lè ní ológbò ṣé wọn máa bọ ọkọ ẹkúté ilé rẹ jẹ ààrẹ mọ wọn máa pẹ ẹkúté rẹ jẹ ló tẹ̀tọ́ kí yẹn lólógbò ìyẹn sì lè so mọ́lẹ̀. téèyàn ọba ti máa fún jẹ tí ọba fún un kejì nínú àgbà yìí dábàá náà àbí ìsìn ní pé fíhí wojú mu náà fàkọ́ ti hàyàwá ẹ̀ ọbẹ̀ ìsìn lọ́ọ́ ra ológbò báyìí ó ti tàbí ìyàwó rẹ̀ nìyàwó ó ti dẹ́gbẹ́ fún ìyàwó ẹ̀ lówó ọbẹ̀ owó ìlúbọ̀ owó aṣọ owó bàtà ọ̀ràn yẹn yé jẹjẹ lọlọgbọ wà bí ọwọ àwọn ọlọsọ fọmà sí. wọ́n ti clear rẹ̀ ẹlòmíì tẹ̀sí máa lọ sí ewúrẹ́ báyìí kú tẹ̀sí tẹ̀ nílé rí kankan fún. tó bá gbé ìfẹ́ fún báyìí ó tún dọ̀tẹ̀ sí mọ́ ṣé bàbá lọ kẹnu bẹ̀ wọ àwọn èèyàn á kẹnu lu bàtà tó máa yí lọ́rùn tàbí kan tàbí gbóná sí la. à ń tàṣàbà wọ́n ló kún táì. wọ́n nípa bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́ni ní ẹsẹ̀ náà olórí ẹran kó tó bá ti kó tó kó tó máa fi ẹran wà náwó. ọmọ bó ti máa ó ti ṣètò owó rẹ̀ èrí rẹ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ akọ́tọ́ ti rà ló gbogbo wọ́n ló lọ́ọ́ máa fi rẹ̀ ẹ̀jẹ̀ lẹ́rẹ́ wà mí táwọn ẹlẹ́rẹ́ ń tà kò dẹ̀ ti lọ́ọ́ rà. ẹ̀kọ́ kẹfì lẹ́kọ̀ọ́ yóò máa láwọn kẹjẹ káàkiri bẹ́ẹ̀ náà la díẹ̀. ẹ̀fẹ̀ ti lè ní dábàá tó ń sìn láyìí ilẹ̀ wú ẹ̀ báyìí ó ti di dandan ilé ọlọ́run báyìí bọ́mọ sọ pé dáàdi mi fẹ́ gba owó bẹ́ẹ̀ lẹ́nu tẹ̀ náà òun ò lè béèrè ní o ìdí dandan lọ́rùn ẹ̀ ẹ̀ta nínú àgbẹ̀ sábà nù hadith yẹn àti sí ìdálẹ́lù ẹ̀rí wà ń bẹ aláta àrími kan tilẹ̀ ṣe wa ìyẹn gbọ́dọ̀ kólógbò ìyẹn gbọ́dọ̀ démọ́lẹ̀ láì ní fún jẹ́ láì fún. ìkẹ́ nínú àgbẹ̀ sábà nù hadith yẹn àti pé ìdí ológbò mọ́lẹ̀ ìdí rẹ̀ kéèyàn má kun sẹ́kó má kun kéèyàn rẹ̀ dè mọ́lẹ̀ máa fi ya ìyá pani o ọdẹ lè fà á níyàn máa fi wọ ní ọlọ́run. wọn ọ̀dọ́ pọ́pọ́ àyàn ológbò ní bá ṣe ti máa wọ ní ọlọ́run lórí ẹ̀ torí bẹ́ẹ̀ ká kíyèsí. lábẹ́ báàbù yẹn àdéhìí ní ìkàtúntẹ́ wò ní wọn ni حدثنا محمد بن عقبة حدثنا محمد بن عقبة قال حدثنا قال حدثنا عن خالد قال حدثنا حبان بن زاد عن عبد الله بن عمرو بن عاص عن النبي صلى الله عليه وسلم قال ارحموا ارحموا واغفروا يذكر الله لكم ويل للأقماع بل للمسلمين الذين الذين يسرون على ما صعدوا وهم يعلمون. أنا يعني <clears throat> أنا حدثني محمد بن عقبة محمد بن عقبة حدثنا مصرف معقي محمد بن عثمان القرشي هنا تقول حريز من حبان بن زيد الشارحابي قالوا على صدى عبد الله بن عمرو بن العاصي عبد الله بن عمرو بن العاصي قالوا على صدى النبي صلى الله عليه وسلم من ارحموا ارحموا كما اشيك كما اشتعنوا ما اشتعنوا هنا واغفروا ètò àforíjì yẹ sọ̀rọ̀ ńlá wulẹtì aláwọ foríjì yìí náà ṣùgbọ́n wáyé lónìí àtìmá ìlọkọwọlé kéjì kọ máa jẹ ti àwọn olùkọ́ kan àwọn olùkọ́rọ̀ kan tí wọn ò ní kíyèsí wọn tí wọ́n bá gbọ́. wailul lil musirrin al-musirrin ìgbé kó tún máa jẹ́ ti àwọn tó lè pé oníbàjẹ́ ni wọ́n wọ́n dẹ̀sí tún máa tẹ̀síwájú nínú wà bàjẹ́ alladhina yusirruna ala ma fa'alu wa hum ya'lamun. àtúnṣe yìí pé wọ́n á máa kọ̀ǹtínù lórí kíni olórí wọn tó ń ṣe sí ọ̀dà àwọn ẹ̀dẹ̀ sì mọ̀ sí ọ̀dà. àtùmọ̀ ìlọ́kọ̀ọ́lù ọ̀nà ẹ̀rí kọ́ lọ́wọ́ àwọn ẹni tọ́lọ́wọ́ fi yìn fún alẹ́ dínà ẹ̀sẹ̀ ní àwọn ẹ̀kọ́wọ́lẹ̀ wọ́n yẹ tẹ̀lé àwọn náà wọ́n gbọ́rọ̀ báyìí wọ́n dẹ̀ tẹ̀lé ètò ìdáná mìíràn afáyín rẹ̀ pé wọ́n mìíràn ìgbàlẹ̀ yàtì máa fi lò máa láàyè ọ̀rọ̀ àwí àǹgọ́ yìí wà òun ni kí ìyẹn máa sẹ́rí ẹni tí ò ní padà padà ó kò sì ní padà ẹ lè ju wúrẹ́ lọ. wàhìtọ́ bù mọ́ nílẹ̀ ayẹ̀ àbí ẹgbẹ́ ìgbé wọn bá máa sọ báyìí kò ní gbọ́ yé àdéhùn ní kéèyàn máa bá sọ. nígbà wá sọ fún pé méjì ni ẹ sọ pé méje ni nígbà wọn náà ń àdéhùn ní ilé kàbí kẹyọ kẹyìn náà ká fi wá dó ká wí ọ̀rọ̀ kan náà wà. عندما قال أخبرنا الوليد بن سمير الكندي أنا قال أنا القاسم بن عبد الرحمن بن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم ما رحم ولو ذبيحة رحمه الله يوم القيامة. أنا محمود حدثنا قال يزيد تقوى الوليد بن جميل الكندي وفوانه غلطة القاسم بن عبد الرحمن هنا زوال بابي أمامة رضي الله تعالى عنه أبي إمامة الجاهلي قل جلال صلى الله عليه وسلم رضي من رحم أن تبسك ولو ذبيحة قد أبو سيكون تبسك ولو سيكاري رحمه الله يوم القيامة اللهم أسك يومنا نجاكني نجاك عند القيامة فريد اللهم أسك يومنا نجاك عند القيامة ما جاء دعوة مرام إرخامي دي جينات أخذ البيض من الحمر حدثنا الطلب من غنام قال حدثنا المسعودي عن حسن بن سعد عن عبد الرحمن بن عبد الله عن عبد الله أن النبي صلى الله عليه وسلم نزل منزلا واخذ رجل بيضة حمراء فجاءت فعرفوا على رأس على رأس رسول الله صلى الله عليه وسلم فقال أيكم قد عادي ببيضتها ببيضتها فقال رجل يا رسول الله أنا أخذت بيضتها فقال النبي صلى الله عليه وسلم اجلدوا رحمة الله. ẹ̀rí àti kíyẹn máa lọ mú ẹyin ẹyẹ ẹyin ẹyẹ kí ẹ máa lọ mú àbẹ́yìn òṣìṣẹ́ rẹ̀ ẹ̀yin tẹ́ máa lọ mú ẹyin adìẹ <laughs> ṣé ìṣe pọ̀ ń adìẹ pé oní ọmọ ayé pọ̀ <laughs> àbẹ́yìn òṣìṣẹ́ ọba jùlọ kí ṣe pọ́pọ́ mbẹ́ ti yẹ ìyọ̀kẹ́ láì bó ṣe lọ pákó náà àwọn èèyàn dájú lóòótọ́ ọlọ́run àti èèyàn òsì kẹrẹ fa ìtọ́rọ̀ kẹ́yìn tó gẹ̀jú sí nìyẹn ìkìyìn máa lọ mú ẹyẹ ẹyin ẹyẹ ẹyẹ dìsìn ẹ wọn lè tọ́lù kúbùnù ọ̀nà hàtà sànà ó ní alimọ̀sán bí ìzọ́gbọ́ alábọ̀ alhassan musaad ìyẹn náà lọ́wọ́ alábọ̀ sọ̀rọ̀ rahman bin abdullah wọ́n alábọ̀ sọ̀rọ̀ abdullah ibn masoud abẹ́ rọ wọ́n náà níbi sọ́lọ́lọ́ àdàsọ́lá ẹ̀zá ẹ̀lẹ́mẹ́nzílà wọ́n sọ̀kalẹ̀ sáàyè kan. fàdákàdà rọ́jòló ń fẹ́ ìtọ̀ ọmọọ̀rọ̀ mọ́kùnrin kan ti lọ mú ẹyin ẹyẹ tí ń fi nǹkan yẹn ẹyin rẹ̀ tó yé kí ẹ̀ máa lọ mú ẹyin ẹyẹ lé ẹyin ẹyẹ wà lọ mú. fọ̀jẹ́ ẹ̀yẹ yẹn wá jẹ́ bí wọ́n wá fẹjọ́ sùn òjijì ọlọ́run lọ́lọ́ àyà. fọ̀jẹ́ ẹ̀yẹ yẹn wá dé tẹ̀rífù àìlára àti rasulillahi sallallahu alaihi wasallam ní ẹ̀ bẹ̀rẹ̀ sí ní kùn létí sí ní ọ̀dìtẹ́ ọlọ́run ní kùn lórí rẹ̀ ní kọjá lọ ní kọjá wọ à ìdí ọlọ́run ti gbàgbọ́ yẹ pé wọ́n ti àfẹ́yẹ̀ yìí o ìdí ọlọ́run sallallahu alaihi wasallam àlùbọ́bọ́ ti gbóhùn bíi sinabi láì sùlẹ̀mọ́nù wọn ni ayyukum fàjà àhádìí lèmẹ̀ ìrọ́bì à ń kó wàhálà bẹ́yẹ yìí pẹ̀lẹ́yìn rẹ̀ tó jí mú ìgbẹ́yẹ ti kẹjọ́ sùn. ẹ ti mẹ́yìn ẹyẹ yìí ẹ ti mú ta ló ń bọ̀ ọkùnrin kan ti náà lọ́la wánẹ̀ dọ́tà mo mú ẹyin ni ọ̀hánà nẹ́bí yìí lọ́wọ́ tún sọ fún báyìí pé wọ́n jò ọ lọ sí padà padà ọba ti dá yẹn rahmatulah ti sàmì ẹyẹ yẹn nìyí. ṣé àánú yìí tún bíbí ó ti di ẹyẹ dé ilé mi ò tiẹ̀ tún ní mo tí ó fi ṣèké agbọ́dẹ tó lóun fẹ́ jẹ yẹn abí òun ní àwọn oníkọ̀ jẹ́ kẹ́ ẹ̀jẹ̀ ń dára mu àwọn ọ̀nà wọn máa lẹ́yìn ẹ̀yìn àtẹ̀bílẹ̀ wọn máa ń rí ìtìjú àwọn èyí tó gún lábẹ́rẹ́ mọ́ bí yé lọ agbọ́dẹ lè ní kí lọ́ọ́ fẹ́ fẹ̀yìn ṣe ìyẹn yé kí àwọn ọmọ lọ́ọ́ ẹ̀yìn aláwọ̀ àwọn tó fún ẹyin yẹn òun tó máa fi wálẹ̀ báyìí àtún kò sínú ẹ̀ wọ́n tó àtún kó tó sì lé yẹn jẹ. so hadith yìí ìjọka wà ń bẹ̀ pé kí yẹn lọ mú ẹyin ẹyẹ gẹ́gẹ́ ìyẹn náà sọ wípé èèyàn sànù dáadáa àti bí ìsànù dáadáa màfúlógún fún Islam afẹ́bẹ̀ fún amẹ́sì Islam nínú ọ̀rọ̀ àánú ó tún ti di ẹyẹ ẹ̀sìn yìí máa dá o ní ẹ̀rí ipa rẹ̀ mùsùlùmí bá fẹ́ ọmọ adúgbò fọlọ́run ṣé o kún ìpìlẹ̀ ẹ̀sìn yìí fẹ̀kẹ́ omi ìtún ni báàbù àfáìl ìkọ́nàbì ìfi ẹyẹ sínú kíni o sínú kéjì yàtọ̀ nìyà ọ̀yà. حدثنا عمرو عن قال حدثنا محمد بن زايد عن هشام عن عروه قال كان ابن بمكة وأصحاب النبي صلى الله عليه وسلم يحملون الطير في الأقفاش kéde láì kó ní ayé kò tọ́ ọtí yẹn ń sìn kó dẹ̀ máa fún lóúnjẹ gidi jẹ òfin sínú kéèjì òfin sínú kéèjì àríkè sí yẹ tó ẹfi sínú kéèjì ó ti gbogbo kẹjọ máa jẹ ó máa pèsè fún dáadáa ní ọ̀nílẹ̀ ìpinnu rárá òfin tọ́lá ìdáyé kò tó àtẹyẹ mí ni wọ́n nẹ́ẹ̀dẹ́ sí láì ẹyẹ kókóróńkò kóńkòtò kóńkòtò ẹ̀wọ̀n sáfẹ́ kọ́ wà ní rẹ̀ ó ń wú ọkọ̀ náà máa yàgbẹ́ sílẹ̀ tó máa tọ́jú ẹ̀ ń sọ láìkì ní ìdí ọjà sí gbogbo ara lé rẹ̀ ọ̀wá láìkì ẹ̀ wọ́n máa bomi kọ́ máa fún gbogbo ẹ̀ wọ́n máa jẹ́ yẹn lẹ́gùn. ẹ̀rí àdìsí wà lórí ẹ̀ náà ìyẹn túmọ̀ kò sì tẹ̀ bẹ́yẹn o. عن عالم حدثنا عن حماد بن زيد قال له قال لي اقول سنه كمان اه قال يوسف يلي قال لي يا دوله ما تعتوي هو ما سجل ما زاد لدو ló sá máa fọgbẹ́ rẹ̀ ní ìdí ọmọ yẹn ká láìpẹ́ èdè yóò ti gba abẹ́tí gbogbo lẹ̀ ọ́ gbà ọ́ fọ̀ dáadáa ó fi gbogbo lẹ́yẹ rẹ̀ tó tọ́ bá tọ̀ sí ó fi máa fi ṣe ó láìpẹ́ kẹfẹ́. ó lè ṣe ó jẹ́ عالي محدثنا من ni. عن حماد بن زيد راتب هشام بن عروة عن ابن الزبير وإن كان ابن الزبير بمكة ابن الزبير هو مكة توزي جاء خليفة أنا بقى هو ابن الزبير طبعا أسماء بنت أبي بكر وأصحاب النبي هذه بقى وصعدها النبي هو بايت يحملون الطيرة في الأرض táwọn èèyàn máa ń gbé ẹyẹ sínú bíi àwọn sábà níbi ìdẹ àpò fún ẹ pé ìyẹn ò túmọ̀ pé èèyàn èèyàn láàánú lójú wọn bá jáde pé èèyàn máa fún jẹ èèyàn máa fún jẹ. ṣé ọ̀kan tó kù sí àti dúró lè nínú. حدثنا موسى قال حدثنا سليمان بن المغيرة عن ثابت حسن له نبيل يلعب به فقال يا أبا عمر من فعل أو أين نبيل أها حديث يأتي بلا شريك حدثنا موسى موسى هذا سليمان بن المغيرة وصفى على صدر ثابت ينال على صدر حنس أنا سلان صلى الله عليه وسلم أول جوك أواري أو مكتبة جديد فتحة أنت أمياني أبو عمير ọmọ yìí dẹ̀ ní ẹyẹ kékeré tí máa fi ń ṣeré àwọn ni yá àbá Umair ókè wọ́n bàbá Umair máa fàìlà ayé ayé nà nù rẹ̀ ẹyẹ kékeré ọmọ fi ń ṣeré kọ ìrìn lọ́wọ́ rẹ̀ ẹ̀rí wọ́n ní àgbọ̀ ìdábà náà hadith yẹn wọ́n ní pé àlàyé ń bẹ́ ń bí ọlá fi ń bẹ fún àlè àbí tọ́lá nípa afanisọ̀ sílá máa tẹ̀ wọ́n wò lé wọn kìí ṣe fáwọn ọlọ́ọ̀fà nẹ́bí ara lé àbí dọ́líhà ìgbọ́yè kejì àwọn ni pé èèyàn lè máa gbọ́mọ kékeré sàwàdà ṣùgbọ́n wà á ní sọ́ra rẹ ní dìde lè. ọ̀rẹ́dẹ̀ yálà wọ́n máa wọ́n á rẹ̀ ní ẹ̀yìn o dáadáa. owó ní máa sọ agbó ẹni tó tún mẹ́rin sẹ́kẹ̀ẹ́ kí ló ní ti mú ìṣe ní àpá ìlédè rẹ̀. ọmọ bá nìyẹn ti rẹ̀ ọ̀ ọ̀ fi kíláàsì sí àwàdà rẹ̀ yẹn lè bá ọmọ kékeré ṣe kí ni ọkọ bá ti padà. bákan náà a lè fi ọmọ ní bàbá kìíní kan kò sì tí ì bímọ bẹ́ẹ̀ náà tó tí bímọ tó tí níyàwó kò lè máa jẹ́ bàbá kìíní ọ̀pọ̀ ti yẹ bẹ́ẹ̀ ni ọmọ kékeré máa fẹ́yẹ ṣeré àléèyàn lè fẹ́yẹ nù kéèkì pẹ̀lú kí yẹn máa fún jẹ́ kọ́ máa fún un. bákan náà jawabu tasukiri kini o alif kóla ọ̀ka ni hayawa a lè sọ dára orúkọ nùbẹ́rù yẹn ọ jẹ́ tasukiri fún ẹ̀gọ́ràtù ẹ̀gọ́ràtù òun ni ismu mutabaru ẹ̀gọ́ràtù kékeré rẹ̀ òun ni nùbẹ́rù ìyẹn lè wí bẹ́ẹ̀ àti wípé ìyẹn lè máa ṣe sájà ṣùgbọ́n máa ṣe sàkẹ́lò bí ẹ̀ka ń sọ̀tà ló gbé yẹ ẹ̀bà ọ̀gbìn ọ̀parí ẹ̀ pẹ̀lú kíni ra máa fa ẹ̀lẹ́nu ẹ̀yìn ọ̀parí ẹ̀lẹ́yìn rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ra ó tẹ̀sọ̀ dáadáa ṣùgbọ́n wàá ní máa wá àwọn lábá wàhálà kẹ́kàkì ṣé gbọ́rọ̀ rẹ̀ ò ní ìtumọ̀ mọ́ yàtọ̀ sáà bá àkẹ́jọ́ láwọn fẹ́ dójú sí i tọ́lá ti di di ra báyìí bẹ́ẹ̀ dábà àṣírà mọ̀ àṣírà ọmọ alágbè wọ́n bá àfa àgbàsì ní tọ́gbà jùmọ̀ nù wọ́n ní àwọn olódojú ti àfa ẹ̀wọ̀n tí wọ́n dé láǹṣe fún àwọn gómìnà ẹ̀wọ̀n fún wọn ní sẹ́kítírì ìjọba àwọn kọ̀ọ̀kan ọba ti kọ́ kó ń kẹ̀kọ́ bẹ́ẹ̀ kó mú kínní mo kì í gíláàsì sójú wọ́n á wí lọ ọ̀ ajá àfọ orí wọn tó sọ̀tẹ̀ lórí gbé sàgàdà bàbá yẹn àbójì lè fi rárá rárá tàbí àwọn ará èkó tó máa rò pé orí lọ́ba jí orí yóò sọ pé orí. ṣùgbọ́n lára wa ń bẹ ńlẹ̀ nǹkan tí èsì méjì nǹkan tí èsì méjì tí èsì mẹ́ta ènìyàn wá gbìyànjú débi wípé kò sí kan sí ọ̀kọ́ra sí rárá fẹ́ẹ́ sì ti bá àárọ̀ يقول هذا هو بسم الرحمن الرحيم متقابلين يعني حبيبي كده الحمد للرهوك انا ونعم عبيد حبيبي كده اذا ما قالوا ان نجا هو كنت ده نعم كده ما عبيد يعني نعم. الصلاه والسلام على الرسول ọ̀rẹ́ ní gẹ́gẹ́ jíjẹ́ ń rọra àpò lọ nìyẹn nígbà tá a bá kí pé pàtàkì yìí ó bàbá àwọn kà gbogbo ọ̀rá àlàfà ṣe ń jẹ sí nǹkan mi wọ́n ti kà ó délé ìyẹn wá wò pé gbogbo ọ̀rá ó dà gbogbo ọ̀rá rẹ̀ nígbà bá ti dákọ̀ sí ìrù báyìí àmọ́ ọ̀dà kọkọ̀ sí ẹ̀kú bẹ̀ ní àwọn àbúbá ni ìgbìlẹ̀ pé ọlọ́kọ̀ sí ọ̀sídà ìdí lọ́dà kọ alhamdulilayi alhamdulilayi alhamdulilayi.

ẹ̀yin obìnrin wọ́n ti mẹ́sùn yín wá ti pẹ́ báwọn ọmọ wa bá yà sẹ́ dákun ẹja máa gbé ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́wọ́ sẹ́wọ̀n pé mọ́sálásí ni kò dára rárá o wọ́n ti wí kíní yẹn fún wa wọ́n lẹ́nu sílẹ̀ níjẹjọ ẹ dákun báwọn ọmọ bá ti yàgbẹ́ má jẹ́ ká gbàgbé àmọ́ ká gbàgbé ni o ẹ ká máa fi lé kàn ọ̀yá ká máa lo pàtàkì fún ọgbìn yẹn wá bí láìlọ́n kẹ́kẹ́ yẹn máa tọ́jú ẹ̀ ọlọ́run ó sànú wa ká máa gbé ẹjọ́ ó dàda àmì bá tó rí bọ̀ sí ká mú kúrò ní ládàá wá sí máa kú ẹ̀yà ìmúlẹ̀ ńlá àbèrè ẹjú máa ń. Ah. àbúrò wa

nígbà tó ní pé